alhaja sidikat abimbola adébáyò ogun àmọwí aka sídì ìlọrin abọlódìfẹ lójú yín náà ni o gbẹnu sí yín ọwọ́ epo yín èmi náà ni ọ̀rọ̀ nífẹ̀ẹ́ lòmíì ṣe mí èmi náà ni bó ṣe ń bi nínú o ní abínibí ó yàtọ̀ sí ability nǹkan tó bá dẹ̀ wà nínú ẹ̀jẹ̀ ní báyìí olórin ni mí ó dẹ̀ tó. tòótọ́ mo kàn discover ara mi pé mo lè ṣe kínní náà so I become sídì ìlọrin let's say going to two years now ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé Sídì Ìlọrin adẹ́rìn pòṣónú òun ni táwọn èèyàn mọ̀ sí kọ̀mẹ́díà ẹ ogbó àmọ́ orin kíkọ òun nìyẹn dúró fún ó dẹ̀ dúpẹ́ fọ́lọ́run náà lórí méjèèjì pé gbogbo ẹ̀ ló ń ṣe dáadáa orin ń lọ dáadáa o mò ń lọ ṣó mo dẹ̀ ń ṣe birthday track gbogbo nǹkan rẹ́kọ̀dù dẹ̀ ń jáde á mo ti kọrin síta bá ka àbúgbé ó ti lọ bí nine years now mo ti ṣe rẹ́kọ̀dù méjì rán mẹ́ta ẹlẹ́ẹ̀kejì ni àánú ọlọ́run tó ń wáyé léni lọ́wọ́lọ́wọ́ ah léni ọjọ́ ọpẹ́ ni ọjọ́ ọpẹ́ appreciation day léni mo dẹ̀ tún kó rẹ́kọ̀dù mi tuntun jáde tí mo pè ní àánú ọlọ́run bákan náà ni gbogbo àwọn aládùúró tì mí mo fi àwọ̀ ọ̀dọ̀ àmì ẹ̀yẹ mo fi dá wọn lọ́lá láti dúpẹ́ oore tí wọ́n ṣe fún mi alhamdulilayi because kò sẹ́ni tí ò rí nínú iṣẹ́ orin ojú rí ọjọ́ ká lọ ó yẹ pààlà kọ́kọ́ dé bẹ́ẹ̀ tó jẹ́ pé gbàtà bá tó ṣe àtọ́ṣe gbogbo ẹ̀ tán táwọn star ńláńlá bá dé àwọn náà máa kọrin ara nǹkan tó júrí náà nìyẹn alhamdulilayi alhamdulilayi nínú síbi Ìlọrin kọ̀mẹ́díà tí mò ń ṣe yìí àwọn èèyàn tètè mọ̀ mí nínú ẹ̀ dáadáa ju sí orin tí mo yàn láàyò lọ but ìyẹn wá ní kí n torí ìyẹn kí n gbé ṣe orin sílẹ̀ méjèèjì náà ni mò ń ṣe àwọn bíbí ìlú Ìlọrin gèrè Álímì àwa lọmọ ajífi kálámù dáhùn lẹ́ẹ̀kan àti kọ́ńdá ọmọ bíbí Ìlọrin ni mí mo kàn tún wò pé ah, kí ni mo lè fi kí mo lè lò tí orúkọ tèmi á fi unique i'm from Ilorin so i become CD Ilorin CD Kat is my Muslim name so i'm CD Ilorin mo nígbàgbọ́ nínú ọlọ́run tí mo ń sìn pé pẹ̀lú CD Ilorin àtòrin ibi tí mo ń kọ́ náà ní five years èèní ibi dáadáa ibi tó ga jù tí mo wà yìí lọ́lọ́run á mú mi dé. ọmọ bíbí Ìlọrin ni mí èyí sì sọ ọmọ àlè tí mo ń fọwọ́ sí júwèé lé bàbá rẹ̀ bó ṣe jẹ́ inú ọmọ bíbí Ìlọrin ni mí fa so mo gbúdọ̀ sọ èdè kìí sọ ọmọ àìlè o agboolé wa òkè léèlè káàkátù ibẹ̀ náà ti bí mi lọ́mọ ńlọrin bó ṣe jẹ́ inú. gbogbo ẹ̀yin olólùfẹ́ ìmọ̀dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lórí àdúró ti yín láì sí ẹ̀yin wà láì kò sí kankan tó jẹ́ sí ìlọrin láì sí ẹ̀yin kò sí kankan tó ń jòògùn àmọ́ wí àdúró tí mo dúpẹ́ mo dẹ̀ promise ni pé mi ò ní já yín kulẹ̀ ẹ ṣe gan ni ẹ kú ìfẹ́ o ọlọ́run á yín o ọjà ayọ̀láyé máa bá yín náà o èmi náà ní sí ìlọrin. rẹ́kọ̀dù tèmi yìí rẹ́kọ̀dù tó lágbára ni mo pè é ní àánú ọlọ́run inú ẹ̀ ni mo ti wọ pé dàkún wá ṣàánú mi yàrá ọ̀bì síjú àánú rẹ̀ wò mí ọlọ́run ọba tó ní mí kì í má wáyé bí aláìsí jẹ níparí láyé òmìjé ojú mi ni mo fi ń bẹ̀bẹ̀ padà mi lọ́la. Hmm. ẹ̀bùn ni orin mi látọ̀run wá torí pé gbàtà wà ní kékeré tá à ń lọ ilé kéwù ni mo ti ń kọrin ṣùgbẹ́yàn tó bá ń ṣe kó tún ní ọ̀gá tí wàá máa tẹ̀lé láti kọ́ àkọ́kún ló jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi Saoty Arẹwà tí wọ́n ń wò bíi my mentor àwòkọ́ṣe mi léyìn ẹni tí mo lè ní mo tún gbọ́dọ̀ ẹ̀ kọjá òun ni Alhaji Saoty Arewa àwọn olórin Islam tó dẹ̀ wà tó jẹ́ ọ̀gá tó ń ṣe dáadáa kò tẹ́ni tí mo mú bíi mẹ́tọ̀ Saoty